ẹ̀fún bẹ́ẹ̀ni. bye. bá yín. ẹ má bọ̀ wá wá ayọ̀ fún wa. kí lẹ wá wá. èyí la wá wá bàbá. wọ́n ní ẹ mú wá. rárá o ohun tá a fi dọ́dọ̀ yín ìkìlọ̀ ni wípé ó di ẹ̀dùn mọ́ wá níbẹ̀ ṣe máa ṣe láàrin ìlú tẹ́ẹ̀mù kúkúrú yín kúkúrú tẹ́ẹ̀pá ẹ̀mí ìtọ́gùn ẹ̀ẹ́pá àtọkùnrin àtọbìnrin pípa pípa ni ó di ẹ̀dùn mọ́ wá nú gan ni. ìwà mi tẹ ìwà mi tẹ iná ló ń lù yìí. ọ̀rẹ́ ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ẹ́dẹ̀ wà lọ́kẹ́ kó dùn fẹ́mi ló ẹ pa bàbá mi wá sórí ti ó sábọ̀ nílùú ìṣùgbọ́n wá dùn mẹ́mi inú. èmi mo rán yàrá lọ́rọ̀ alákejì. bẹ́ẹ̀ ni bàbá bàbá o. olùdúnlé bàbá rẹ kó lù. bẹ́ẹ̀ ni. ọdún mọ́ lù. ọdún mọ́ mi inú. bàbá o èyí tó ti àbí mi inú gbọ́ pátápátá a lọ síbi ayò wọ́n ń ka yorùbá dá sí wọ́n ní agbẹnuwa sọ́hún. wọ́n ní agbẹnuwa sọ́hún. dáwọn àgbàlú. bẹ́ẹ̀ ni. wọ́n gbàgbé pọ́mọdé òjòbi àgbà òjòyè. bẹ́ẹ̀ ni. èèyàn mi lè wá wá wá báyìí. máa ṣeun ó dùn máa lọ àwa náà síbẹ̀. ẹ fẹ́ dọmọ mi. bẹ́ẹ̀ ni ẹ fẹ́ dọmọ mi. bẹ́ẹ̀ ni nígbà tẹ́fẹ́ fi dàgbà tẹ́fẹ́ yẹn darúgbó á fi dọmọ ogun lẹ́yìn yìí. bí n bá ara yín sí mọ̀lẹ́bí yín ẹ lè jíṣẹ́. àyè ń jẹ́ ẹ lọ́wọ́. bí n bá ní ẹgbẹ́ tẹ̀ lọ lé ìran yín ẹ jíṣẹ́. àyè ń jẹ́ ẹ lọ́wọ́ ọtẹ yín lọ́rùn. ọtẹ bá yà lọ́rùn. Fàtúndé o. ó bá mi. ó bá mi. àwọn ọmọ rẹ rèé látòní lọ. àwa rèé. kẹ́yìn rèé. òṣèwọ́n nìkan mọ́ wọn làwọn sọmọ mi àwọn tètè gbà ọjọ́ wọn tẹsẹ̀ pé bẹ́ẹ̀ lẹ wí. ẹyọ mọ pàtúndé ó bá mi kú wọn wọlé lọ ó yá ìwọlé lọ ìwọlé lọ kú wọn wọlé lọ ẹwọlé ẹwọlé.